olúwa ìwọ ló tó sí bàbá mi ògo ìyìn ọlá èmi kò fẹ́ kọrin tuntun mọ́ mi ò dẹ̀ fẹ́ pèrò rárá mo ṣàfẹ́ kìnnú rẹ̀ dùn èmi kò mọ̀ bóyá mo ṣe dáa mi ò mẹ́ni tó ń wá ṣubú mi mo ṣàfẹ́yìn hàn lógo wọ́n ló ń ṣọ́ mi nínú dòdò ó fẹ́ mi ó fún mi lórí ọ̀fẹ́ ó ra ẹni mi gbà tí wọ́n rí ṣubú mi. èmi kò fẹ́ kọ́ porúkọ mi mi ò nílò àga tó ga mo ṣàfẹ́ kí n wúwọ́ lórí kí n fàyè yìí kọ́ rọ́jọ́ o tàbí kí n dépò gíga mo ṣàfẹ́ ṣe fẹ́ tirẹ̀ nìkan ó ń ṣọ́ mi nínú. Dididega Dididega Dididega Dadodo oko, dadodo ọ̀la a fún ọ níyìn rẹ o àwa sọ wípé ẹ ṣe dádodo ògo dádodo ọ̀la a fún ọ níyìn rẹ o àwa sọ wípé ẹ ṣe dádodo ògo dádodo ọ̀la a fún ọ níyìn rẹ o àwa sọ wípé. sọ pé ẹ ṣeun ẹ Jésù ẹ Olúwa o mo wá láti sọ pé ẹ ṣeun ẹ oluwa Jésù e ṣeun Olúwa o ẹ ṣeun ẹ má ṣeun o dá dodo o.